بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته نرحب بنا جميعا إلى الحديث الحادي عشر آه، في هذا الصباح يوم الجمعة أفضل أيام الأسبوع أتمنى كرة وكابوس بحديث واتيني ilé tí a máa tó hadith ẹlẹ́kọ̀ọ̀kànlá ní àárọ̀ ọjọ́ jimá tóní etí ramadan wá di mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ jimá tó jẹ́ pé òun náà ni ọjọ́ tí ó lọ́lá jùlọ nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ àlùbáríkà ọjọ́ ńlá ọ̀nà ànàjọ́ jímọ̀ ọjọ́ àkójọpọ̀ wa mùsùlùmí ṣùgbọ́n tí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí حديث عبد الله عن عبد الله بن عمر بن عمر رضي الله عنهما عبد الله بن عمر يقبى عمر بن عاص نان نتيادا أني أن رجلا من داد جاركم التاو سأل النبي صلى الله عليه وسلم من أراكني واشي بير لو النبي جاكا بير تراكني نوا بير لو النبي صلى الله عليه وسلم àkọ́kọ́ nígbà tí arákùnrin yìí dé ó wá láti wá ṣèbéèrè láti wá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ó wá ń béèrè báyìí lọ́wọ́ àná bìbí pé ayyul islam khayr ó ní islam wọ gan-an èwo ló dáa jù tó yẹ kéèyàn ṣe tó lọ́lá jù tó yẹ pé téèyàn bá ti ń ṣe nínú ìjẹ́ mùsùlùmí ìwáre ni ìwáre òlélẹ́yìí jẹ́ tá a fi máa mọ̀ ní mùsùlùmí gidi mùsùlùmí tó gbádùn mùsùlùmí tó ń ṣe ohun tó lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí mùsùlùmí tó ń ṣe ohun tó máa bí ṣètọ́ni nínú irú èwo ni tààfin mọ̀ pé ah islam yẹn nìyí ah ẹ̀mí mà kó rere o nígbà tí sahabi dé sárakùnrin yìí dé tó béèrè béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam abdullahi ibn amr ibn as ni anabi wa sọ wípé qal anabi dalóhùn báyìí pé tut'imu at-ta'ama wa takra'u as-salam ala man arafta wa man lam ta'rif anábìnrin òun náà àkọ́kọ́ nù rẹ̀ náà ni pé tó ti àmọ̀ tó àmọ̀ nínú àwọn tẹ́yìn tí wọ́n bá ti ń kírun tó ń gbá rẹ̀ tó ń ṣe gbogbo àwọn ojúṣe ẹ̀sìn yìí tó tún jẹ́ èyí tó tún dáa jù tó jẹ́ nínú àwọn afdalul khisal fil islam àwọn ọ̀wọ́ ẹlẹ́yìn ìwà àbùkù ìwà alápọ̀nlé ìwà ẹni rẹ̀ èyí tó ń júwe èèyàn gẹ́gẹ́ bí ẹni eré láwùjọ òun náà ni kó máa fún àwọn èèyàn lóúnjẹ jẹ máa fún àwọn èèyàn lóúnjẹ jẹ àwọn jẹ kó fún àwọn ẹwúrọ àsìkò tá a wà yìí ẹwọ ọdún tànà mi ti sọ̀rọ̀ yìí sallallahu alaihi wa sallam àwọn bàbá ní tẹnu bá jẹ ọ̀nàjú àti hmm, ọ̀dẹ̀ ní tó ń jẹ bá kúrò nínú ìṣẹ́ iṣẹ́ bùṣe bẹ́ẹ̀ ni kánú ní kálukú ń jẹ nírọ̀rùn nínú ilé ni ìrígbé ẹ̀ eh, kíní kan ẹnìkan lówó ojú ó ṣe kíní kan ìrígbìyàn mọ níwọ̀n torí pé oníkálukú náà ń jẹ nínú ilé rẹ̀ ilé náà la fi ń sẹ́ndì mẹ́sẹ̀jì sáwọn ìjọba àti gbogbo aráàlú aráàlú ní bùkátà sí nǹkan lọ́dọ̀ àwọn ìjọba nǹkan ní bùkátà sí jù náà ni ètò ọ̀gbìn ẹ̀múlòkùnkùn dùn dẹ̀fàṣọ ń pọ̀ jù níbi àwọn owó tí wọ́n bá ní wọ́n àìmáàkì fún nǹkan kan báyìí àwọn farmers ní afẹ́kọ̀ọ́ fún ẹ̀fámì eh, la fẹ́ fowó eléyìí ṣe lọ́dún yìí orílẹ̀-èdè wa ọ̀nàkúnlá wa ni ọ̀pọ̀ nínú tí wọ́n fẹ́ fowó nǹkan báyìí ṣe nǹkan báyìí kì í sábà gbàgbẹ́yẹn lọ sàn án sàn án ẹ̀yà sòótọ́ ọ̀rọ̀ fúnra wa tó bá ti ń dé sọ́wọ́ àwọn kan wọ́n ti yọ ẹtì mọ́ bó ṣe ń ṣe eléyìí tó ń jẹ́ bá wà nínú ìlú ah, táwọn èèyàn jẹun ní rọrùn tí ò wọ́n tí ò gara ìwọ àwọn kan náà tí wọ́n donate owó donate gbogbo ẹ̀ lórí ẹni tó náà nílé iṣẹ́ ibi tó ti ń ṣe oúnjẹ irú àsìkò yìí ó yẹ kó reduce price pátápátá irú ohun tó ń tà ní ten thousand naira tẹ́lẹ̀ kó reduce ẹ̀ bí abi five thousand naira faraàlú káwọn yẹn dẹ̀ máa ní access sí ní rọrùn tí ò ní ga wọn rárá kí n ṣàsìkò tí ò sówó tí ò sí kankan lóúnjẹ tí mo wá wọn bó ṣe wọ́n yìí kò dáa. àwọn tààrà ló ní bùkátà sí ohun tí wọ́n fẹ jẹ ohun tí wọ́n ní bùkátà sí bóníkálukú ṣe fẹ́ débùgbé rẹ̀ nírọ̀rùn eléyẹn náà ni ọ̀rọ̀ nípa ọ̀nà òpópónà bákan náà ló ní bùkátà sí táwọn ìjọba bá mójútó òun náà ni ètò nípa iná mànàmáná lásìkò yìí mú jẹ àwọn èèyàn bí wọn tún tánẹ́ẹ̀tì orú atúnfẹ́ ṣìyàn léṣe bí wọn tánẹ́ẹ̀tì ẹ̀fọn náà atúnfẹ́ gbéyàn bọ́ọ̀lẹ̀ kúrò níbi tí wọn sùn sí subhanallah kò dẹ̀ sí ná ségesège ni náà yìí ń wà gbogbo eléyìí ní ìsìn kì í jẹ́ kí inú aráàlú dùn kì í jẹ́ kí wọ́n náǹfààní àti ṣe àdúrà lẹ́kùnrẹ́rẹ́ fún lórí bó fẹ́ bí ẹ̀ka àfikà sì máa ṣe náà o a gbọ́dọ̀ gbé wọn ṣépè o ṣùgbọ́n lè jẹ́ ti tiwọn náà kí wọ́n jọ àwọn tọrọ bá kàn tí wọ́n bá gbọ́ kàn ṣàtúnṣe lórí rẹ̀ ebi ebi kì í ṣe nǹkan rẹ̀ àwọn bàbá níbi tí ń wọnú kọ̀rọ̀ mi tún wọ́ kọ́sán kójọ kó máa fèjì pa wá o. ìgbà tí wàá ní kó pé bí ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí ń bẹ ọlọ́run kó má ṣe fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ wá tí aláàánú dọ́dọ̀ wọn kọ́nà kó bá wa yí oníkálukú wa ní yíyó ti halal. arábìnrin eléyìí náà jẹ́ tó pàtàkì àwa náà ká ṣojú kòkòrò ká wọ àwọn tẹ́bí bá ń pa ń táwa bá ní nínú ẹ̀ ká bù fún wọn jẹ. tó tẹ àmọ́ tọ́ àmọ́ bákan náà wàtẹ́kẹ̀rọ̀ òṣèlú kò tún máa sálámà sáwọn èèyàn àlàmàní àrọ́fùtà ọmọ làmùtàn ẹni tó mọ̀ rí àti ẹni tó mọ̀ rí lédi wọn gbà tó bá ti rí pé mùsùlùmí ní rí pé a kì ń kọ́kọ́ sálámà sẹ́ni tí kì í ṣe mùsùlùmí arábìnrin ká má máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sálámà sẹ́ni tí kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n sẹ́ni tí kì í ṣe mùsùlùmí bá wá kí wá ń kọ́ àwọn náà mọ̀ pé kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n kí wá wọ́n tẹ̀ sálámà dáadáa alájì asálámà alékún ẹ̀rùgbọ́ sálámà kíkẹ́ kó sọ pé alájì asálámà alékún tó bá sọ kótókótó tí ò ní ìtumọ̀ báyìí àbí tó ní ìtumọ̀ tí ò dáa irú ìtarakùnrin kan sọ sí ànábi jẹ́ kí ní àná pẹ̀lú àwọn sàhábà yìí pé asálámà alek ìyàwó àṣà kò fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé rárá ìwọ ni ikú máa pa ìwọ lòfó máa ṣe ìwọ ni bínú ọlọ́run máa dé bá torí pé tuma sáàmù àlékún ti arákùnrin yìí sọ́njẹ́ náà ni pé kíkú pa òjíṣẹ́ ọlọ́run sáàmù ló lò sí alẹ́kùnmọ́dé mi ànábì wa sọ fún pé wà á lè ìwọ ló ní tó sọ o ṣùgbọ́n ìyàwó aṣọ àwòjẹ́ kó dílé òun ti kó fún ànábì ní sílẹ̀ kò lè tó yẹn ìwọ̀n bá ń tó sọ náà ní ká dá padà fún un òjò zá ó sọ yìí á sọ yìí á tó mọ̀ sílẹ̀ mọ̀ ìgbà téèyàn bá ṣe òun náà ní ká rọra fún padà kò nídìí kó tún ṣépèlé lórí kó tún ṣẹbílé lórí kó tún kàn pọ̀nrẹ́ máa pọ́n pọ́n ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé ìtara èdè yàn ìyàwó àṣà kì í dẹ̀ ń ṣàná bí ọlọ́run bó ṣe máa ń sábà ṣọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwù náà lónìí tabarí kẹ́nìkan hùwà gọ̀ sáfà wa a ṣe wá bí ká fìdá sórí rẹ̀ kalẹ̀ ó ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ sáwọn sàhábà náà lẹ́yìn ànábì sọ̀lẹ́ sọ̀rọ̀ àyèmáyé ìgbà náà lára kọlẹ̀ bí kẹ́nìkan hùwà gọ̀kọ́ sànábì ìrìn tó sọ fún ànábì pé òṣìṣẹ́ ọlọ́run bá pín kínní dáadáa o mo kíyèsí pé ó fẹ́ máa ṣàgbọ̀tí bí tó ń ṣe yìí o àwọn mọ̀rọ̀ àti àwọn tó wà ń bẹ̀ tí mo pè òṣìṣẹ́ ọlọ́run já fìdá sórí eléyìí kalẹ̀ eléyìí kì ni ẹ filẹ̀ o ẹ̀rọra ṣùgbọ́n àná bínú kan máa pa kó máa ṣe nǹkan kan fún un torí pé táwọn yẹn máa bẹ̀rẹ̀ sí gbé kiri ìlú ni pé ẹ̀rẹ́ àwọn mùsùlùmí yẹn náà ti para wọn o ṣùgbọ́n àwọn onímọ̀ yìí pé eléyìí pàǹdà ni nínú rẹ̀ sí gbogbo wọn náà máa ṣẹyọ káàkiri ààyè kọ̀ọ̀kọ́ láwa lọ́wọ́ wọn. eléyìí ó jẹ́ lára ẹ̀kọ́ tàrí kọ́ lára àfa wa gbà nábì sallallahu alaihi ṣùgbọ́n tó bá kọ̀rọ̀ tó bá kó sálámù yẹn dáadáa tó ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh baba imaamu akiyo baba wa akiyo mama wa iya ẹ kú kalẹ̀ asalaamu alaykum wa rahmatulahi abi akákin ní kíkì àwọn náà dalẹ́ òun padà pé wa alaykum salaam wa rahmatulahi ṣe mọ̀ pé ó fìfẹ́ hàn sẹ́sìn wa ó wá kókó ṣe olófin lè sọ gbólóhùn wa tí ẹ pé dẹ̀ máa bí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn nínú láti sọ kódà bí wọ́n ṣe ń gbógun pàápàá máa ń bà wọn nínú jẹ́ tánàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé lára ohun tí ó máa ń jẹun tó ń tí wọ́n ń jẹ́ lọ́dọ̀ wa òwèlélé yẹn ó máa ń jẹ́ ohun tó ń wù wọ́n bíi kó jẹ́ pàwọn làwọn ní gbogbo ohun tó wà létòlétò báyìí rubama yawaddu alladhina kafaru law kanu muslimin ó wù wọ́n bíi kó jẹ́ pé àwọn ni wọ́n ní gbogbo ètò táwa ní ṣùgbọ́n lọ́hùn ló ní olóyè káwa náà ní rọ̀pọ̀ símítì yìí torí bẹ́ẹ̀ ẹ̀rí wo ló wà lórí pé tí wọ́n bá kí wa dáadáa báyìí ká dáhùn lóhùn dáadáa wọn náà ní tọ́lọ̀ bá pé kò wáyé dá hayyitum bi tahiyya fahayyu bi ahsana minha aw rudduha tí wọ́n bá kí pẹ̀lú kíkí kan tó dá o ẹ̀yin náà dáhùn lóhùn pẹ̀lú kíkí tó dá yìí náà gẹ́lẹ́ ẹ̀ẹ́dá àbí ìtútù dáa jùlọ ẹnìkan fi dáhùn lóhùn eléyìí jẹ́ ẹ̀rí gbólóhùn yẹn dẹ̀rí hayyitum ó wá ní kò sọ pé táwọn mùsùlùmí wọn yáyín bá kí tẹ́nikẹ́ni bá kí ni. torí báyìí anábì wa ní ká máa sálámà sẹ́ni tá a mọ̀ rí tó jẹ́ mùsùlùmí àtẹni tá a mọ̀ rí. eléyìí náà ẹ̀kọ́ kan ni àtìrípẹ́lú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ayáwa mùsùlùmí ní tí wọ́n tún sábà ṣe ni pé àwọn ẹgbẹ́jẹgbẹ́ tó bá ti wo àwòrán yẹn láti fìdílé sáláfíà àwọn eléyìí ní kì tó bá ti àwọn ọjọ́ mọ́ wa rẹ̀ á àwọn yẹn àrípọn bọ́dà náà tó jálè súnà mí náà ti ń ṣe ṣerú ìṣesí àtàwọn sisters àtàwọn ọmọ mi náà ẹ má kọ́pì àwọn ẹlẹ́gbẹ́ gbogbo ẹni tẹ́ ẹ̀ ń bá ti rí tẹ́rí pàwòrán mùsùlùmí wà lára rẹ̀ ẹ má wo lẹ́bù ìsìlámù ẹ̀ ẹ má gbé kéèlì dání kẹ́ máa fi wọ́n mọ́ ní àwọn èèyàn eléyìí ò kò jìnnà kò gbọ́ yé tó àwọn àjẹ eléyìí rú lójú kò wá ní sálámù sí ẹni tó mọ̀ rí àtẹni tó mọ̀ rí gbogbo wọn wọn náà ni wà sálámọ̀ sí lóòdì wọn àgbà tó bá ti rí àpẹẹrẹ ìjẹ́ mùsùlùmí lára rẹ̀ ànábì sọ ní hadith mi pé afṣu salam ẹ̀fọn sálámà ká ẹ̀fọn ká dáadáa sálámà sẹ́la ẹni ó dẹ̀ sọ nínú hadith mi tí a fa ọ̀gbàlì mọ́mọ́ ẹ̀ eh, Muhammad Nasiruddin Al-Albani tí wọ́n ṣe gbà wá rẹ̀ wípé tó bá dà síbọ̀ tán ayé o èèyàn ní máa sálámà sẹ́nìkan àfẹn tó bá mọ̀ rí ànábì náà pẹ̀lú àtúbọ̀tán ayé ni kì í ṣe nǹkan rẹ̀ sallallahu alaihi wasallam àwọn èèyàn nífẹ̀ẹ́ sálámà sẹ́ni kàfẹ́ tó bá mọ̀ rí láti wo báyìí àti mẹ́lẹ̀ rí àwọn tó bá mọ̀ rí nìkan ló máa kí gan sáwọn lè ah, ọ̀rẹ́ bírọ́dà ah, ẹ̀gbẹ́jọ́ mẹ́ta àwọn tó dẹ̀kú tó wà ń bẹ ní ọ̀rá pẹ̀rẹ̀ ìsìláàmù lára wọn kò dẹ̀ ní kí àwọn aburú pọ̀ lónìí ó débi pé kódà mùsùlùmí míì ó nífẹ̀ẹ́ kèfèrí ju ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ. pàápàá jùlọ tó bá ti rí pọ́mọ ya rẹ̀ mùsùlùmí ó múra tó sìn dáadáa ojú ni súnà ó ń kẹ̀dẹ̀ rí ẹlẹ́gbẹ́ lò wà bóni bídíà kò wá ní láìkí àlè súnà wọ́n lè jọ máa gbélé kódà á máa ṣe gbọ́n kú sí ni ṣùgbọ́n pọ́ọ̀lù tó bá jọ ń gbélé ọ̀rẹ́ àyò rẹ̀ ni níbi náà tó bá sísá ni. àwọn yàrá ń ṣe àwọn yẹn máa gbé sùúrù kòkòkò gbóhùn tó gbóhùn ẹ̀sìn ó lé tó bó ṣe mú yẹn tí mo bí ìgbà tí anábì náà ti ṣe ìsìláàmù yìí ju àwa tá a wà láyé lónìí la àmọ́ abẹ́nu àtẹ́lu àlùsùnà jẹ́ni tó ń ṣe ẹ̀sìn tó gbàgbé yẹn manhaj salaf eléyìí ò dáa ibi tó ti ń bẹ̀rẹ̀ náà níbi àìkíra ẹni ká máa ṣa èèyàn kì í kì í ṣe kì í ṣe àṣà rẹ̀ abẹ́lọ́nà kójọ kí o ṣàánú wa ó fún wa ní àgbọ́yé eléyìí tó fẹsẹ̀ nílẹ̀. أشهد بولود على ينفع الولاء والبراء سبحانك الله وحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته